بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأصلي وأسلم على أشرف المرسلين نبي جاء بالقرآن كالشمس في دعاها وجاء بالسنة كالقمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبط في ظلمة الليل إذا يغشاها وعلى آله وأصحابه أهل التقوى والنقوى الذين نصروه في دين الله وهاجروا معه فنعم المهاجرون ونعم الأنصار هم إن الأجر أجر الآخر فاغفر للأنصار والمهاجر ń sọ ọ́ rí wálé muhajirọ̀. adúpẹ́ fọ̀bọ́ olúwa ọba àwa ẹ̀dá adúpẹ́ fọ̀bọ́ olúwa. ọba àwa ẹ̀dá tó fún wa lálàáfíà láti gba rọmọdọ́nà adúpẹ́ fọ́bọ̀ olúwa àkọ́kọ́ rọmọdọ́nà ìkẹ́ ìkẹ́ ni àárín rọmọdọ́nà àforíjì ni ìgbẹ̀yìn rọmọdọ́nà alùjáǹnà ni ọlọ́run àkọ́kọ́ rọmọdọ́nà tí ń jẹ́ ìkẹ́ àtìgẹ́ ọlọ́run mọ́tàsálẹ́kùn ìkẹ́ àtìgẹ́ fún kó wa wa àárín Ramadan tá a wà tí ń jẹ́ àforíjìn gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run tá a fi ṣe ọ́ èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́mọsá àforí ẹ̀ṣẹ̀ wa jìnwọ́ ọlọ́run ìgbẹ̀yìn Ramadan adéhùn tó bá gbogbo àwọn aṣọ ìmúnà alẹ́kọ̀ ìmúnà gbogbo àwọn tó dúró tó sìn rí ọlọ́run tó gbààwẹ̀ ìmọ̀ àná wáhìtì sábà tó gbà pẹ̀lú ìgbàgbọ́ kan sọ́dọ̀ rí ọlọ́run tí wọ́n sì ń retí àánú oore ọlọ́run àdéhùn tó bá wọn ṣe ni pé lẹ́yìn Ramadan ó sọ wọ́n di ẹni ìkẹ́ ẹni ìgẹ́ ọlọ́run ó sì fún wọn sí àlìjánà rẹ ọlọ́run kàwákùnrin ẹni tó fi sínú àlìjánà kàwákùnrin ẹni tó ṣe ìkẹ́ àtìgẹ́ rẹ gbére tó ṣe fún ọlọ́run ọlọ́run àìlá ilọ́lọ́ ìkẹ́ rẹ ọlọ́run ìgẹ́ rẹ ọlọ́run eléyìí tó dáwọ́ ẹ̀dó tẹ́lẹ̀ mọ́tò dáwọ́ ẹ̀dó fún ṣé ọlọ́run tí ń ṣe aṣáájú anábíwá Muhammad àtàwọn aráalé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni ọlọ́run tó bá nàbí ìjagun ẹ̀sìn tí wọ́n ti lọ ọlọ́run gbogbo ibi tí kò wọ́n á sùn sí àwọn tó ń sùn sí maka àwọn tó ń sùn sí madina àwọn tó ń sùn sí tọ́if gbogbo ibi tó ń kálukú wọ́n sùn sí pátá àwọn tó gbé ìsìláàmù kò ní jẹ̀síra tó lọ arab tó ń gbé káàkiri ìpele ìpele ilẹ̀ tó ń fi wá gbé dé garibu afrikiya tó fi wá wọ west africa ń bí ọlọ́run ọmọ ejú wọn báwa san wọ́n lẹ́san re báwa san wọ́n lẹ́san kún tẹ̀lé tìrì ọlọ́run báwa fi wọ́n lé bàbá ànábì wa muhammad tó bá kí wọn tó bá kí àwọn àfa wa ńlá látọ́ ti lọ àtàwọn àfáà tó ṣẹ́kù ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah àní sáláì máa dúpẹ́ fún àwọn olùgbọ̀wọ́ wa pàtàkì jùlọ ẹrúsìn rẹ̀ ọlọ́run tó fún ní ọlá tó fún ní ọlà tí ọlá náà wàá rúgbò wọn lójú tí ọ̀sìnkì náà rúgbò wọn lójú tí wọ́n gbàgbé ti rí ọlọ́run tí wọ́n kọ́nú rí ọlọ́run kódà àfáà làwọn náà àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n níṣẹ́ tó lọ́wọ́ ń yàn wọ́n láàyò iná níṣẹ́ káwọn ọmọ tọ́jú àwọn ènìyàn ẹ̀yin ìmáàmù ẹ̀yin ni ẹ máa lọ ṣe ẹ máa lọ jí sí ọlọ́run èmi ẹ̀ máa gbowó kalẹ̀ dr alhaji sulaiman muhammad awal ẹgbẹ̀jì ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àáfàá ni wọ́n ọlọ́run ṣe wọ́n láàfáà látọ̀dọ̀ rẹ̀ ó tún wá fún wọn ní ìmọ̀ àmọ̀lò ó tún fún wọn ní òye láti máa fi fi ewé àtegbò tọ́jú àwọn ènìyàn bàbá náà iléeṣẹ́ wọn jòjó láéláé mọ́ kúrú ẹ̀mí wọn mọ́ gba àlàáfíà ara wọn ọ̀la aláìlá ìlọ́la ṣe dáadáa fún àtàwọn àtàbí wọn àtàwọn ọmọ àtàwọn ìyàwó wọn jáde bọ̀tán wọn dá ọlọ́àjọ kan so ọlọ́run bàbá sàlékún dáadáa sí iléeṣẹ́ wọn jèrè iṣẹ́ wọn lọ́ọ̀lẹ̀ láéláé wọ́n pẹ́bùn fún wa bákan náà ni àwọn èèyàn bí èèyàn àwọn tí a ò ní dákọ táwọn náà fi ẹ̀bùn ránṣẹ́ sí wa ọlọ́mọ yejú yín bá a san yín lẹ́sàn-án rí ọlá la ilaha ọlá muhammadu rasulullahi bákan náà iná ni aláàjì wa chief musa abdulwahabi kájọgbọ́lá wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì ìbóbó youth progressive union ẹlẹ́rìnjàre ọlọ́run bàbá náà tún ní amúlùdùn ti òró kingdom bá a san wọ́n rí àti yá wa mrs Balogun àti àfọwọ́ta ọlọ́run gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ tí a ò lè máa dárúkọ àwọn tá a fẹ́ dákọ̀ ládàkọ̀ yìí <coughs> àwọn kan ní àwọn dárúkọ àwọn nítorí pé àwọn ṣe nípamọ́ ni àtẹni tó ṣe oore ní gbangba táráyé mọ̀ àtẹni tó ṣe ti kọ̀kọ̀ ẹ̀sán náà ló ń kálukú bí ẹ̀tọ́rọ̀ ọlọ́run ọba san ilé ṣan orí bíi tẹ́tí lè máa rí wa wò òun náà ni adùn àṣà yorùbá ẹ máa rí wa wò níbi adùn àṣà yorùbá tv ẹ sì máa rí wa wò níbi ìgbà wáṣẹ̀ àti lórí facebook àti youtube channel ọlọ́run mọ́tà sí dáadáa fún wa ọ̀la aláìlá ilọ̀lọ̀ iléeṣẹ́ wa ti ń gbé wa jáde òun náà níléeṣẹ́ sulawesi láti dákọ̀ yẹn àwọn náà ń pòdúsì lawafin sulafin àwọn náà ń pòdúsì one stone àtàwọn oníranran egbòogi asaralóore àwọn oníranran egbòogi amú ara ṣe kébé ọlọ́run iléeṣẹ́ náà yóò mọ̀ tẹ̀síwájú ọ̀la aláìlá ilọ̀lọ̀ ọ̀rọ̀ wa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe fúnra wa ká lè gbọ́ àgbọ́yé ibi tá a wà ká sì lè gbọ́ àgbọ́yé ìpín wa láyé ká lè gbọ́ àgbọ́yé ibi tá a padà darí sí iná àlá tó fẹ́ ṣàlàyé fún wa á tẹ̀síwájú ọlọ́run bá ń sọ fún wa ń sọ fún àníbọ̀ Muhammad ìpè rẹ̀ Muhammad ilé ayé tá a ní káwọn èèyàn wá tá a ní kí wọ́n máa gbé yẹn ilé ayé ṣe nǹkan kan bí èèbá ṣe lé asán ilé ayé ọ̀jẹ̀ nǹkan kan bí èèbá ṣe lé irọ́ ilé ayé ọ̀jẹ̀ nǹkan kan bí èèbá ṣe ìdàndàn ọlọ́run sọ nu súrátòlù inú súrátò Yunus ọlọ́run ní balaudhu billahi minash shaitani rajimi bisimilahi irahmani irahim ọlọ́ni iná masalule hayati duniya kama in anzalina homina samai fakatala tobihi nabatule ardi mimma yakulu nasu wale ani amu ìdá akadatile ardi zukurafaha wazayyanat wazanna aluha annahum kọdiruna aleha ata amuruna laylan aw naharon fàjà alina hasidan kàn lamtagina bilẹ̀ amusi kadhalika nufasilu li ayati li qawmi yatafakkarun ọlọ́ni rẹ̀ Muhammad máa ń júwe ayé fún wọn lẹ́ẹ̀kan sí bí n tọ́ ń ṣàlàyé fún wọn ọ̀bá tí ìyé wọn tó jẹ́ kó yé wọn pé innama mathalul hayati dúníyà àlàyé tá a da yín sínú ẹ̀ tá a ní kẹ́ ẹ lọ́ọ́ sin èmi ọlọ́run níbẹ̀ kẹ́ ẹ lọ́ọ́ gbébẹ̀ díẹ̀ fún àsìkò péréte ayé yẹn àárín nǹkan fi wé bí kì í bá ṣe kà mọ́ in anzali náà omi náà sàmáyì ayédà gẹ́gẹ́ bí omi tí ọlọ́run sọ̀ka láti inú sánmọ̀ omi yẹn sọ̀kalẹ̀ tán fàkàtà látọ̀ bí iná bá tó lè àrídì àwọn irúgbìn tí ń bẹ lórílẹ̀ omi yìí rò kò mọ́ wọn àwọn náà rò pò mọ́ irúgbìn ya àkólò náà sínú àwọn táwọn èèyàn ń jẹ tó fi ń sàǹfààní wọlé inú táwọn ẹranko náà ń jẹ tí hatta ìdá àkàdàtìlẹ̀ àrídùsòkò ráfà wàzà yanat títí tí ilẹ̀ fi wá gbé ọ̀ṣọ́ rẹ̀ jáde tí ilẹ̀ fi wá di tóru tí àwọn ewéko wá jáde tí àwọn agi náà wá jáde tí gbogbo ohun tí ń bẹ lórílẹ̀ tí gbogbo ẹ̀ gbọ́nra nù tó yí padà tó di ntọ́tẹ́gbẹ̀ ẹgbẹ̀ wàtánná àlùhà ànàhùn kọ́ọ̀dẹ́rù nàlẹ́ ha àwọn tó ní ilẹ̀ àwọn tí ń bẹ lórílẹ̀ tí wọ́n ń dáko ń bẹ̀ wọ́n wá rò yí pé àwọn ní agbára lórí nǹkan èso yẹn àwọn lágbára lórí àwọn ewéko yẹn àwọn lágbára lórí àwọn nǹkan ọ̀gbìn táwọn gbìn wọ́n bẹ̀rẹ̀ sí í dunnú wọ́n ń yan fanda pé òjò ti rọ̀ sí àwọn làwọn ní àwọn làwọn ní gbogbo ẹ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ lórí ẹ̀ hàtá ìsájà amúrùnà hàtá ha amúrùnà lẹ́yìnlá àwọn náà hàrà ọlọ́run ní àṣẹ àwọn ọlọ́run wá dé ọwọ́ á dé bá àwọn irúgbìn yìí ó dé bá àwọn nǹkan oko yìí àṣẹ wa dé lóru ọjọ́ kan àṣẹ wa dé láàárọ̀ ọjọ́ kan lọ́sàn-án ọjọ́ kan àpàṣẹ pé gbogbo tí mẹ́mbẹ́ kò gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ sí mọ́ fọjà alina hasidan kanlam tagi náà bẹ̀lẹ̀ amusi gbogbo orúgbìn tó ti tó ti jáde tí olókodóko láàárọ̀ ọjọ́ kejì tínú rẹ̀ dùn lílọlé tí ó padà sílé àṣẹ àwọ̀ ọlọ́run dé lóru àbíkájú pàṣẹ àwọ̀ ọlọ́run dé láàárọ̀ agbé atẹ́gùn àgàndé a ní kó kọlu oko náà kó kọlu ọgbà oko náà kó kọlu gbogbo nǹkan eléso kó kọlu gbogbo nǹkan táwọn àgbẹ̀ gbìn kódà kọlu gbogbo koríko tó hù jáde láti inú ilẹ̀ fúnra rẹ̀ àṣẹ wá dé alina ha aṣọ ìdá abasọ́ọ̀dì ti ń dán bọ̀rọ̀bọ̀rọ̀ gbogbo koríko tó tutù ọgbẹ́ gbogbo kí ló ti léso gbogbo jóná lẹ́ẹ̀kan náà ká ń náà amusi ọ̀dà bí ká pé ilẹ̀ yìí náà kọ́ lójó ti ni oko yìí náà pọ́ lòjò ti rọ̀ sílẹ̀ àná ni tí àwọn ewébẹ̀ tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tí àwọn nǹkan oko tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tínú olóko ń dùn tínú àwọn ẹranko náà ń dùn tínú àwọn èèyàn tí ó jẹ nǹkan tí ó jẹ adébẹ̀ tínú wọn náà fún oko tí a sọ òjò kalẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí fọn irúgbìn jáde tó tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ láàrin ìṣẹ́jú àáyá tá a tún ní kí atẹ́gùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ayé alika nufa ṣelòlẹ̀ àyà àtìlẹ́kà omi ìyàtàfà karu ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá a ti ṣe ọ̀rọ̀ irúgbìn àti àwọn nǹkan èso yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là á ṣe ń ṣe àlàyé ọ̀rọ̀ àwọ ọlọ́run fún gbogbo ẹni tó bá ní làákàyè tó fi mọ̀ pé ayé irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ ayé ọ̀jẹ́ nǹkan kan tí ayé bá ń dán fún ọ lónìí má sí ọpẹ́ tí ń dán láàárọ̀ yìí má sí pé bẹ́ẹ̀ ni ó ṣe dánwò yálẹ̀ ta tó bá dánwò yálẹ̀ ta má fọkàn balẹ̀ sí pé bẹ́ẹ̀ ni ó ṣe dánwò ọ̀sán tó bá wo dánwò ọ̀sán mọ̀ síbẹ̀ kan yóò sì bẹ́ẹ̀ ni ó sì dánwò ìrọ̀lẹ́ fún ọ tó bá wá dándó ìrọ̀lẹ́ má fọkàn balẹ̀ pé ọjọ́ alẹ́ máa sun ọ̀ fún ọ lórí ìgbésí ayé lórí ayé tó ń lò lórí ọlá tó ń lò má fọkàn sí tọ́nà bá wá ṣe bẹ́ẹ̀ fún ọ jálẹ̀ tó rí àárọ̀ lò tó rí ọ̀sán lò tó rí ìrọ̀lẹ́ lò tó rí alẹ́ lò ọlọ́run fi dá ọlọ́lá ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn kọ́lọ́run mọ́ ṣe bẹ́ẹ̀ fún ẹni tọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀ fún kò sí tọ́lọ́run retí lọ́dọ̀ tayọ pé kó dúpẹ́ fọ́lọ́run ọba àti pé ìṣẹ̀mí ayé gan èrí bẹ́ẹ̀ ìṣẹ̀mí ayé gan ò lè rí bẹ́ẹ̀ ọ̀kan láàrin ẹgbẹ̀rún ni lọ́nà máa ṣe bẹ́ẹ̀ fún yàn tọ́nà bá dá ọ sáyé tóun rí jẹ tóun rí mu tóun rí ná tóun rí lò kò sí tọ́lọ́run retí lọ́dọ̀ rẹ̀ tayọ kọ́ ọmọ dúpẹ́ fọlọ́run ọba máa fi orin náà dúpẹ́ fọlọ́run ọba ni mọ ìyá aláyà àkókò náà kí sí ọlọ́run mọ máa fi ọlá tọ́lọ́run fún ọ máa fi dẹ́sẹ̀ mọ fi ọlá tọ́lọ́run fún ọ máa fi kọjá àlà ọlọ́run látara ibi kálíbà àmọ́ ń ta wá ṣe láyé ọlọ́run ní ayé tí mo ní kí ẹ wá yẹn mo ní kẹ́ ẹ wá sìn mí láyé kẹ́ ẹ wá mọ̀ mí láyé àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà èyí sọ pé ẹ má gbìyànjú láti wá àánú èmi ọlọ́run tẹ́ fi lu ayé náà ilé ayé tá a wá lò yìí ọlọ́run ní ká gbìyànjú ká bẹ̀ wọn ọlọ́run ọ̀nà tá a gbà tá a fi rí ayé lò pẹ̀lú rọrùn tí ẹ̀sìn ó fi rọrùn fún wa torí pé láìsí azikì ẹ̀sìn ò ṣeé ṣe láìsí ń tọ́ jẹ́ olè gbààwẹ̀ láìsí ń tọ́ wọ̀ olè kírun sọ̀mọ́ kírun òhò ní sòwò nílọ kírun mọ́ṣáláṣí ń jẹ̀mọ́ ni o gbọ́dọ̀ béèrè àánú ọlọ́run àmọ́ ó béèrè ẹ̀ lọ́nà ẹ̀tọ́ ó béèrè rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní béèrè ẹ̀ lọ́nà haramu lọ́nà tó fi ń sọ fún wa inú alukuraani tọ́nà sọ pé wàtẹ́gì fi mọ́ àtàkà lọ́ọ̀hún dára lẹ́ àkírà wàlá tàǹsà náṣu ìbákàmínà dúníyà wà á sẹ́ni kàmá àhásánà lọ́ọ̀hún ilé ìka wàlá tẹ̀bùgẹ́lẹ́ fásà àdáfẹ́lẹ́ àrídì ìnà lọ́ọ̀hàlà yóò hẹ́ bó lè mọ̀ fún sídìn ọlọ́ni rọ̀mọ̀nàbí Adam tá a ní kọ́ lọ́ọ́ lo ayé tó ń bẹ nínú ìsẹ̀mí ayé a ti júwe ibi tó ń gbé yẹn fún ọ ìpele irọ́ ni ilé ìdọ̀tí ni ilé ẹ̀gbin ni mọ́ dáradé àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àní ọ̀sá fún ayé tán pátápátá yányán wọ́n bú tẹ̀gí fíìmà àtàkà lọ́wọ́ dára lẹ́ àkẹ́ra ìwọ tó ń bá wa sí oore fún láyé ìtẹ́gì dára lẹ́ àkẹ́ra bímọ àtàkà lọ́wọ́ wá sojú kòkòrò àánú ọlọ́run sojú kòkòrò àforíjì ọlọ́run sojú kòkòrò ìyọ́nú ọlọ́run fíìmà àtàkà lọ́wọ́ nínú tọ́lọ̀ ń fún ọnú aziki gẹ́gẹ́ bí àwọn tó ń special program ṣe ń ṣe gẹ́gẹ́ bí àwọn tó ń kọ́ ẹ̀bùn kalẹ̀ fún wa ṣe ń ṣe gẹ́gẹ́ bí àwọn tí ń gbówó kalẹ̀ pé ẹ má fi ṣe ìfitáàrù fáwọn èèyàn mọ́ ṣe ń ṣe gẹ́gẹ́ bí àwọn tí ń fún wa ló pé ẹ má fi ṣe ìtìkáàfù mẹ́wàá ti gbẹ̀yìn ẹ má fi dáná fáwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń ṣe wàtẹ́gí fíìmà àtàkà lọ́wọ́ dára lẹ́ àṣẹra ìrẹ́ àbò olówó ìrẹ́ àbò onípò ìrẹ́ àbò ọlọ́lá ìrẹ́ sàmọ́rí adínì ìrẹ́ ọ̀dọ́mọdé olówó tọ́lọ̀ ń fún ní àsìkí tọ́lọ́ ti kàtà pé ayétọ̀ wáyé ó padà ní àsìkí ni ó sì padà ní náà wá gbìyànjú wá sojú kòrò oore lẹ́dọ̀ ọlọ́run nínú tọ́lọ́run fún ọ nípa kọ́ ọmọ náwó rẹ sójú ọ̀nà ọlọ́run máa náwó rẹ sójú ọ̀nà ọlọ́run wàlá tàǹsà náṣọ ibàkà mìíràn dúníyà má gbàgbé ìpín rẹ láyé ìpín tọ́lọ́run pín fún ọ láyé ni pé àlàáfíà tó fún ọ fi sin lọ́run ẹ̀mí tó fún ọ fi sin lọ́run àsìkí tó fún ọ fi sin lọ́run fi béèrè àánú ọlọ́run nàṣíbù rẹ nìyẹn ìpín tọ́lọ́run pín fún ọ nu látàǹsà anáṣe ìbákàmì náà dúníyà má gbàgbé àti lo ìpín rẹ sójú ọ̀nà dáadáa láyé ìpín tọ̀nà pín fún ọ lò ó fi ṣàánú àwọn èèyàn fi tún ẹbí rẹ fi tún ẹbí rẹ ṣe fi bọ́ ẹbí rẹ fi ṣe dáadáa sọ́rẹ́ rẹ ọ̀rẹ́ tó súnmọ́ ọ̀rẹ́ tó jìnà ẹbí tó súnmọ́ ẹbí tó jìnà náà owó náà fún wọn jẹ́ wọ́n gbóòórùn àlàáfíà owó tọ́lọ̀ ń fún ọ jẹ́ wọ́n jàǹfààní oore tọ́lọ̀ ń ṣe fún ọ látàǹsà anáṣe bákàmì náà dúníyà má gbàgbé ìpín rẹ láyé a máa fi owó ra àlìkìyàmọ̀ ni a máa fi ọlá ra àlìkìyàmọ̀ ni a máa fi ipò tọ́lọ̀ ń gbé wá sí a fi ra àlìkìyàmọ̀ ni a máa fi ìmọ̀ tọ́lọ̀ ń fún wa a máa fi ra àlìkìyàmọ̀ ni nítorí pẹ́pẹ́pẹ́ bóyá a padà kúrò lórí ìpẹ́tà wà yìí àtolówó àtonímímọ̀ àtonípò àtọba àtìjòyè àti mẹ̀kúnnù àtẹrú àti kọ̀làkọ̀ságbé a padà kúrò níbí kátó wá kúrò látàǹsà náà ṣe ìbákamínà dòníyà mọ́gbàgbé ìpín rẹ láyé láti fi ìpín rẹ̀ ṣe dáadáa sọ́dọ̀ ọlọ́run wa ahsin kama ahsana Allahu ilayka ṣe dáadáa bọ́lá ń ṣe dáadáa fún ọ̀wọ́ náà ṣe dáadáa fáwọn èèyàn wala tabghil fasada fil ardi mọ́ sojú kòkòrò ọmọ balẹ̀ jẹ́ lórí ilẹ̀ mọ́ fi owó rẹ̀ balẹ̀ jẹ́ mọ́ fi kò rẹ̀ balẹ̀ jẹ́ mọ́ fi agbára tó ní mọ́ fi balẹ̀ jẹ́ mọ́ fi ìmọ̀ tó ní mọ́ fi balẹ̀ jẹ́ wala tabghil fasada fil ardi mọ́ sojú kòkòrò àti mọ́ ṣèwà àbàjẹ́ lórí ilẹ̀ èrè onímọ̀ èrè olówó èrè onípò ìrẹ́ ẹ̀bọ̀rọ̀ kínní èrè abẹnugan ìwọ ìjọba tó ń bẹ tó ń darí ayé ìwọ tó ń darí stéètì ìwọ tó ń darí local government ìwọ tó ń darí federal ìwọ tó ń bẹ ní parastata kan tó kú ọ lọ́la ṣe é bẹ́ẹ̀ wọ́n lá tẹ́bù gèlè fásá àdáfẹ́lẹ́ àrídì mọ́tì torí pé èèyàn fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ rẹ àbí èèyàn wá promotion kó o ní túláàsì ni kó o gorí àyà rẹ kó o tó fún ní promotion ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ tó jẹ́ ìyàwó ìyàwó ọmọbìnrin ti sẹ́rá bẹ̀rẹ̀ tí ò tí ì lọ́kọ ò tí níyàwó tiẹ̀ ń lé mọ́bọ mọ́tọmọ ọlọ́mọ jẹ́ látẹ́bùgìlì fásá dáfẹ́lẹ̀ àrídì mọ́bàtọmọ ọlọ́mọ jẹ́ rántí pé wọn náà bímọ obìnrin kódà bó bímọ obìnrin ọlọ́run ọba ọba ẹ̀sán ni àlìmúntẹ̀kímù lọ́lọ́run pé láàrẹ̀ ọba tí ó gbẹ̀sẹ̀ ni àrídì òkòrò àti balẹ̀ jẹ́ láyé <clears throat> ọlọ́run sọ́ra fáyé jìnnà fáyé jìnnà sí ayé lọ́ọ́ ní ẹni tí àwọn ànábì ọlọ́run ní kí ni àwọn ànábì ọlọ́run ní tó fi ju wá tó fi ju wá lọ òun náà ni kí wọ́n rí ayé sá kí ni àwọn ẹni ọlọ́run ní tó fi ju wá lọ wọ́n ráyé sá wọ́n bíntín ayé wọ́n bàbàrà àlìkìyàmọ̀ wọn náà lọ́ọ́ bíntín ayé nú ẹ̀mí rẹ bíntín ayé nú ọ̀rọ̀ rẹ bíntín ayé nú sẹ́sì rẹ níkọ̀rọ̀ rẹ jẹ́ ayé jẹ́ nítorí kéré lẹ́mìí rẹ báyìí máa ń rí ọ pé òun pàtàkì ayé jẹ́ kó àánú ẹ̀mí ti àti ọ̀rọ̀ àti kọ̀rọ̀ rẹ pé ó kéré ayé ẹni tí ó jọ àánú ẹ̀mí rẹ kọ́ ọmọ bàbàrà ní àlìkìyàmọ̀ ta ló dálé kìyàmọ̀ ọlọ́run ló dálé kìyàmọ̀ wà mọ̀ bàbàrà ọlọ́run kọ́ ọmọ bàbàrà kìyàmọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run làbọ̀ tó lọ́run sọ fún wa pé wa inda Allahi husnul ma'ab abọ́ orí ọ̀dọ̀ ọlọ́run ló wà gbogbo ń ta wọ́n sọ fún Sayyidina Ali wípé ṣe fúlàní dùn níyà ìrẹ Sayyidina Ali ròyìn ayé fún wa nínú ẹ̀kọ́ tó kọ́ lára ń ṣe ọlọ́run tí ṣe ọ̀gá rẹ bàbá rẹ ọ̀nkù rẹ anabi Muhammad anabi sàlàyé ayé fún ọ ìrẹ Sayyidina Ali wọn náà wá sàlàyé fáwa náà àwọn òsì ń bẹ njọ́ náà fàkọ́ọ̀là Sayyidina Ali wá ní ma asifu min darin awwaluha ana'un wa akhiruha fana'u Sayyidina Ali ni ìròyìn kíni ní ìròyìn ayé ní ìròyìn ilé kan ilé tó ṣe pé àwálòhá àná ànáhùn ìpìlẹ̀ ilé náà ìbẹ̀rẹ̀ pé ẹ dénú ayé báyìí àná wàhálà lè yóò ṣe ẹkún lè yóò kè kò sẹ́ni tí wọ́n bí sáyé kọ́ ké náà ni yóò sunkún pé mo lòún já sí yìí nítorí pé ìgbádùn tí ń gbádùn nù yé èèyàn ọ̀dà àtìròpọ̀ òun nípa pín ìgbádùn ni àfẹ́ bọ́ síbí ṣèyí náà àlè wá ní kí ni mo fẹ́ máa ròyìn lára alẹ́ kan tó yẹ pé awọ́lùhà ìpìlẹ̀ pé èèyàn bọ́ sínú ayé yìí àná òun fìtínà ni wàhálà ni ìnira ni wàá àkérò wàá àfààná o ìgbẹ̀yìn ayé náà yóò padà wá tán náà yóò padà kú mbẹ náà ni ilé ayé tèèyàn sunkún wọ̀ tèèyàn tó wá jáde tèèyàn tó wá tán wá tán mbẹ kí ni òyìn tó fẹ́ sí fún yín bẹ̀ kò sí ròyìn èrè kan ní ayé sẹ́yìn náà lè tó wá tẹ̀síwájú pé ní halalu wa hisabun tó o bá kówó jọ lọ́nà rẹ̀ lọ́nà ẹ̀tọ́ nílé ayé ń bì hisabun ó ṣèṣirò ṣẹ́ ó ṣèṣirò bó ṣe tọ́rọ́ di kọ́bọ̀ ó sì ṣírò owó oṣù kọ́bọ̀ di sísì ó sì ṣírò owó oṣù sísì di ọ̀kan ó sì ṣírò owó oṣù náírà kan di náírà méjì kátó wá tó ní mílíọ̀n tó ní tírílíọ̀n halalu ha àwọn tó jẹ́ ẹ̀tọ́ ọ̀nà tá a gbà kó ń bì hisabun haramu ha adhabun ẹ̀tọ́ kó jọ haramu adabun ìyà tó lékè ń bẹ ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run látòrí àwọn Ali ó ní kí ló fẹ́ máa ròyìn nínú ayé ayé òní ròyìn ayé tí ọ̀já máa ń kankan ayé irọ́ ayé ẹ̀tẹ́ ayé asán ṣèyí náà lọ bẹ́ẹ̀ ọ̀hún ni mọ̀nísítà gíná fi ha fòtínà gbogbo ẹni tá a bá fún lásìkí láyé ń bí fòtínà fìtínà la gbé sí i níwájú àwọn èèyàn mọ̀ dààmú ẹ̀ báyìí wọ́n ṣe ń pẹ̀gàn rẹ̀ bọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láì da bọ́n ṣe ń ṣàfihàn sátà rẹ̀ fìtínà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀ tètè rẹ̀ wọ́n gbọ́n táwọn èèyàn ń wí ni ntí tó ń wí yẹn gan yóò sì ṣe pupa lẹ́ẹ̀kan náà mọ̀nísítà gíná fi há ẹni tá a bá fún ní àsìkí láyé fòtínà àwọn ọmọ dààmú ẹ̀ àwọn ọmọ fìtínà rẹ̀ báwọn alágbára ṣe ń kọ̀wé sí pé àǹdà ti gba nǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n mọ pé lẹ́tà sí pé à ń bọ̀ wá kọ́ ọmọlé bẹ́ẹ̀ làwọn kidnapper náà wọ́n mọ sọ pé a kidnap lágbájá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a kidnap ìyàwó rẹ̀ a kidnap ọmọ rẹ̀ àbí kò tiẹ̀ mọ kidnap rẹ̀ kó mọ fi kidnap yẹn kó mọ fi gbowó lọ́wọ́ ẹ̀ kó mọ fi extort owó lọ́wọ́ ẹ̀ mọ́nísítà gíná fi ha gbogbo ẹni tá a bá fún lásìkè láyé fòtínà fìtínà la kó sígbáyà rẹ̀ fìtínà da sínú agbada rẹ̀ yọ ọmọ yẹn fìtínà ti jáde kúrò láyé ni wọ́n mọ́ ní takọ̀rà fi ha hosina hazina gbogbo ẹni tó bá ya tálíkà láyé tí ò rọ́wọ́ yọ hazina yọ ọmọ banújẹ́ ni kò ní mọ̀ dúpẹ́ pé tálíkà tọ́lọ́run ṣeun yẹn orí ọlọ́run fi so fóun yóò mọ̀ rí ọlọ́run pọ́lọ́run sì kà fóun ni mọ̀ ní takọ̀rà fi ya gbogbo ẹni tó bá ya tálíkà nínú ayé hazina yóò mọ banújẹ́ ni pé ha, ah, lágbájá ti ń gun mọ́tò èmi ò tí ì rí mọ́tò gùn lágbájá ti kọ́lé tí ìrílé kọ́ lágbájá làwọn èèyàn pàtàkì wọ́n ń fún sún yẹn wọn ò rí mi wọ́n sì jọ bí wọn àjọ kan náà ní kó àwọn tó jù lọ àjọ jókòó kíláàsì ni àjọ kẹ́kọ̀ọ́ ni àjọ kọ́sí ọwọ́ ni ó sì wájú pé títí ẹ̀ wá ń da èmi ọ̀wá oúnjẹ ọ̀sán ọ̀bá tààrọ̀ lọ́wọ́ mi oúnjẹ alẹ́ ọ̀bá tọ̀sán nù mi ẹ̀ẹ̀kan náà ní fúnra mi ẹ̀ẹ̀kan náà ní jẹun lójúmọ́ ní fún mi àtọmọ mi jẹ ó tún dọ̀la àbí ẹni tí ń jẹ ẹ̀ẹ̀mejì kò ní dúpẹ́ fọlọ́run ọba yóò máa wẹ tí ń bẹ lókè tó jólówó kò ní mọ̀ pé olówó tá a fún lówó yẹn fìtínà fìtínà dá sínú gbáyà rẹ̀ fìtínà dá sínú agbádá rẹ̀ wọ́n máa ní fìtà kọ́ra fi hà á sì náà ẹni tó bá jẹ́ tálíkà láyé yóò máa bànújẹ́ sí ayé yìí náà ni ayé tí ọ̀já máa ń kankan ayé irọ́ ìmáàmù Ṣáfì radiyallahu ta'ala anhu ó ní man galabati alayhi shiddatu ṣáwátìlẹ̀ hayati dunya lazimati al-ubudiyya li ahliha wa man radiya bil qanuni zalla anhu al-khudu sayyidina àfáwá Imam Shafi'i radiyallahu ta'ala ni ó ní gbogbo ẹnikẹ́ni tó jẹ́ sí pé yìnrìnyìnrìn adùn ayé ọba borí ẹ̀mí rẹ̀ tó pé gbogbo bí ó ṣe dáa fóun tóun ṣe dọ́lọ́lá ń wo aago aláago sáré iná ní bẹ lórí ìgbáyà rẹ̀ tí òjò sinmi lẹ́sìn mọ́tí wọlé ọmọdéyà tó lè á lè ha yóò padà sọ̀rọ̀ ẹ̀ di ẹrú olówó ni gbogbo ẹni tí ń rí olówó tó náà fẹ́ dàbí olójijì tó pé gbogbo tí ń fẹ́ náà ní kóun náà sá dàbí olówó yóò padà sọ̀rọ̀ rẹ̀ di ẹrú olówó ni yóò padà sọ̀rọ̀ rẹ̀ di ẹrú ọlọ́lá ni tí ọba ti yọnu sí ń tọrọ ń fèsì fóun náà àmọ́ wà máa ń rọdí abẹ́lẹ́kọ̀ nùúnì gbogbo ẹni tó bá yọnu sí èbùkù tọ́lọ̀ ń bù fún tó yọnu sí ayọ̀ ọkà tọ́lọ̀ ń fún zala anewole kodo àmọ́ tẹríba àmọ́ yẹ̀yẹ́ ara ẹni fólówó yẹn ó ti kú òfúru ẹni bẹ́ẹ̀ nítorí pé wọ́n á máa yàtà wà kalẹ̀ alàlàyé fáwọ́wà hásìbò inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadira. wọ́n máa yàtà kalẹ̀ gbogbo ẹni tó wá gbára lé ọlọ́run tó gbára lé ọlọ́run lórí ní tọ́lọ́run ṣe fún yín fáwọ́wà hásìbò ọlọ́run lòun ó torú ẹni bẹ́ẹ̀ kọ̀díjà lọ́lọ́ olè kò lè ṣe kọ̀dírà ọlọ́run ti parí kádàrà ó ti parí destiny lórí kó wá ẹni tí ó lówó láyé ọlọ́run ti parí ẹ̀ ẹni tí ó jẹ́ tálíkà láyé ọlọ́run ti parí ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwọn olótọ́ special program ọlọ́run bá ṣe dára fún wọn látòrí Dr. Alhaji Suleiman Ẹgbẹ́jì ọlọ́run bá ṣe dára fún wọn gbogbo àwọn tí wọ́n ní ká dákọ̀ wọn tá a ti dákọ̀ síwájú àtàwọn tó ní ká má dákọ̀ àwọn ọlọ́run bá ṣe dára fún wọn ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah èyí tá a gbọ́ yìí ọlọ́run tí àjọ sí wa láǹfààní látara wípé ayé ká mú bíntín ká sì má gbàgbé ìpín wọn láyé níta bá ní kánà sórí ọ̀nà ọlọ́wọ́n bá gbogbo tó lọ́wọ́ ṣe fún wa kánà orí nọ́mbà tẹ́ pè wá sí zero seven zero thirty sixty five eighty four forty nine zero seven zero thirty sixty five eighty four forty nine ìbéèrè wa tòní ni pé ẹ bá wa dá ọkọ àyà kan súrà kan nu alukurani súrà tí ò dákọ ẹnìkan yàtọ̀ sọ́lọ́hún ọba inú súrà tí ń bẹ̀rẹ̀ alukurani ẹ bá dákọ rẹ̀ tán ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà tá a pè jáde yìí gbogbo ẹni tó fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára wa ẹ pè wá sórí zero seven zero thirty sixty five eighty four forty nine èmi tí ń bá yín sọ̀rọ̀ náà ni asheikh ali imam ali ustaz suleiman asakọ́fi chief mọ́mọ́síláṣí bàbá wa asheikh abdulrauf muhammadu maruf abogunde nílùú ògbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ aláṣẹ pé ma asalaam wa ilà lẹ́kọ́ọ́ yìí.